ọlọ́run kó sì má dá wa fún yàjẹ́ mo jẹ́rìí pé kò sí ẹnìkan tíjọsìn tọ́ sí lódodo àyàfi Allahu Ta'ala ọba tí ò pé méjì gbèlè ká fi mẹ́ta lọ tí ó sì bímọ tẹ́nìkan ò bí ọba tí ò lórogún bí kò ní ẹgbẹ́ra kò sí aláfiwé fún Allahu Ta'ala bẹ́ẹ̀ sì ni ò sí aláfijọ́ fún alágbára ni Allahu Ta'ala lórí ohun gbogbo olùkápá sì ni pẹ̀lú ó ní olùmọ̀ tó jẹ́ alámọ̀tán mo jẹ́rìí pé òun nìkan níjọsìn tọ́ síṣẹ́ mo jẹ́rìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sin ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ ní ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá kì í ṣe ọmọ rẹ̀ kùdẹ́ náà máa bá àwọn ará awọn rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ wọ́n bá gbogbo mùsùlùmí ayé pátá eléyìí ní àlàyé àwọn ahadith tó ń bẹ 200 golden hadith for the messenger of allah ti abdul malik mujahid ṣe ilé ìtẹ̀wé darussalam torílẹ̀-èdè saudi arabia ló gbé jáde hadith number 77 ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́rin lágbéyẹ̀wò láàárọ̀ insha allah ta'ala hadith náà lọ báyìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé atani jibril فبشرني أنه من مات لا يشرك بالله شيئا دخل الجنة أتاني جبريل فبشرني أنه من مات لا يشرك بالله شيئا دخل الجنة ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi láì òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé àtàní Jibril màláìka Jibril wá bá mi fàbàṣárọ̀nì ó wá fún mi ní ròdùnú kí ni ròdùnú náà ó ní pé anẹ́hù pé dájúdájú máa ń máa ta ẹni tó bá jáde láyé ẹni tó kú láyé ṣíríkù kò wá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ṣé nǹkan kan kò pápọ̀ máa láàrin ìjọsìn rẹ̀ dákọ́lá àlìjánà yóò wọ àlìjánà yóò wọ àlìjánà lẹ́ẹ̀kan sí àtàní jìbìrìl mọ̀lẹ́kà júlì wá bá mi bàbá ṣàrọ ní wá fún mi ní ròdùnú kí ni ròdùnú náà a nẹ́ ohun ta pé dájúdájú ẹni tó bá kú la yushriku billahi shay'an lẹ́ni tí kò pa nǹkan kan pọ̀ mọ́lọ̀ nínú ìjọsìn tí ò ṣẹbọ kankan rárá kò ṣẹbọ pínrín bó ti wùlẹ̀ kó máa kò ṣẹbọ mẹ́rù rẹ̀ dakhala al-janna yóò wọ al-janna ilé ṣe pàtàkì fún wa agbọ̀yé àwọn nǹkan pọ̀ tí alátìgbọ́yé nínú hadithi alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé kí ni wọ́n ń pè ní ashirk ẹbọ. ẹbọ ẹbọ ṣíṣe ní mímú orogún pẹ̀lú ọlọ́run Allah níbi jíjẹ́ olúwa rẹ̀ tàbí nínú ìkápá rẹ̀ tàbí ṣíṣe ìjọba rẹ̀ tàbí nínú ìjọsìn fún ọlọ́run gẹ́gẹ́ bí fíforí balẹ̀ a máa ẹlòmíràn yàtọ̀ sí ọlọ́run tàbí kí a pe ẹlòmíràn papọ̀ mọ́ lẹ́ẹ̀kan sí kí ló ń jẹ́ ẹbọ ṣíṣe sáàpè ní ẹbọ àṣírk wàjáàlù sharik lillahi ta'ala fi rububiyyati wa ilahiyyatihi òun náà ni mímú orogún pẹ̀lú ọlọ́run mímú ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run wíwá ẹgbẹ̀ra fún ọlọ́run Allah níbi kíni níbi jíjẹ́ olúwa yà níbi rububiyyatihi níbi tàbí nínú ìkápá rẹ̀ tàbí ṣíṣèjọba ọlọ́run tàbí níbi ìjọsìn fún Allah Ta'ala pẹ̀lú ìtumọ̀ pé ká máa ké pe ẹlòmíì yàtọ̀ sí Allah tàbí ká máa ké pe ẹlòmíì papọ̀ mọ́ Allah kí là ń pè ní mímú orogún pẹ̀lú ọlọ́run níbi jíjẹ́ olúwa ìyẹn ni pé àṣẹ ọlọ́run lọ́kan níbi ìjì olúwa kí là ń pè ní ìjì olúwa fi rùbùbìyà tìí nínú ìgbàgbọ́ pé ọlọ́run ọba nìkan ni adẹ́dà òun nìkan ni olùpèsè fún ẹ̀dá òun nìkan sì ni ẹni tí ń ṣàkóso àlámọ̀rí ẹ̀dá òun nìkan ni ẹni tó ń ṣe kíni tó ń ṣe àkóso àlámọ̀rí ẹ̀dá ẹni tó bá nígbàgbọ́ pé ẹlòmíì yàtọ̀ sí aláàdá nǹkan kódà kó jẹ́ nǹkan ẹyọ kan ó tọ̀ ọ̀hún ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run gẹ́gẹ́ bí ìgbàgbọ́ táwọn kan gbà pé Sheikh Abdulkadir Kilani <clears throat> òun ló dá àdán irú ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ tó gbé yẹn kú omi Islam torí pé wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ntọ́lọ́mọ bá sọ ní Kùránì ẹ̀rí ètò tiẹ̀ kílíà Suratul A'la sabbihisma rabbikal a'la alẹ́rí kọ́lákọ́ fasáwà ẹni tó dẹ́dà fasáwà ó sì ṣe ní kíni níwọ̀ntúnwọ̀nsì ní déédéé àwọn àbá ní kí ló dé tí wọn ò dárúkọ nǹkan tọ́lọ̀ ń dá ń bẹ̀ yẹn wọ́n sọ pé alẹ́dì ẹ̀kọ́ lakọ̀ wọ́n ní ìfádà tilẹ̀ òmù kó bá lè jẹ́ pé gbogbo tí tàbí kí ẹ̀mọ wa ràn lọ́tà ń gbé ní ìsìgọ́sà irú rẹ̀ ní kẹ́nìkan lòun ní gáúsù zamen ẹni tó ń gbọ́ bùkátà àwọn ará àsìkò yìí ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ ẹbọ ni torí pé a tún ti mú ẹlòmíì ní olùgbọ́ bùkátà olùpèsè olùrànilọ́wọ́ yàtọ̀ sí Allah tàbí níbi àtẹ̀dìgbìr níbi ìmọ̀ ṣàkóso ìmọ̀ darí àlámọ̀rí sílẹ̀ àwọn àdá oh God take control gbogbo ìgbà kúláyà omi fi ṣàn ọwọ́ ọlọ́run ní control wa ní gbogbo ìgbà tó control sí lọ́wọ́lọ́ ọlọ́run ló ń darí àlámọ̀rí tá a bá gbà páwọn kan tó wà tí wọ́n lè darí àlámọ̀rí wa yàtọ̀ sí Allah ẹ̀bọ̀ ni àti wọn rogún pẹ̀lú ọlọ́run bí ìgbàgbọ́ pé ọlọ́run kó ayé lé àwọn kan lọ́wọ́ tí wọ́n ń darí ẹ̀ àwọn kan sọ pé àwọn ẹlẹ́yẹ àwọn ẹ̀yà mi àwọn òṣòro àwọn ajẹ́ ìyẹn wà nù gbàgbọ́ Yorùbá pàápàá jùlọ nínú Ifá ẹ rí i pé odù Ọ̀ṣà eh, àwọn odù wọn yẹn ó ń bẹ ń bẹ ọ̀nà odù mẹ́rìndínlógún fẹ́rí mi tí wọ́n nìkẹ́ nìyẹn kó lọ rúbọ àwọn ẹlẹ́yẹ òkété ni wọ́n ní kó fi rúbọ eh, pé tó ń ṣe àwọn ẹlẹ́yẹ ló ń da láàmú kó lọ rúbọ wọn kó fi òkété kó fi rúbọ irú eléyìí gbàgbọ́ páwọn náà ń ṣàkóso àlámọ̀rí ayé nìyẹn àwọn kan ti ẹgbà pé àwọn lọ́lọ́run ayé lé lọ́wọ́ àwọn ló ayé àwọn ní autad àwọn tí wọ́n jẹ́ èèkàn ayé nìyẹn kò bá mu olùgbàgbọ́ yẹn gbìyàn ní Islam ẹ̀bọ̀ nìyẹn mo rò pé ó ti yé ń ṣàánú wa nítorí náà ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan ti bọ́ alákọ̀ọ́kọ́ ṣíṣe àdúrà sí tàbí títọrọ nǹkan lọ́wọ́ ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run téèyàn bá lọ ń ṣàdúrà téèyàn bẹ nǹkan míì tàbí èèyàn ń tọrọ nǹkan lọ́wọ́ ẹlòmíì tó yàtọ̀ sí Allah tó ti ṣẹbọ ìbéèrè ni wáyé ń bẹ̀ gbá téèyàn ah, òǹgbẹ bá ń gbẹ̀yẹn nìkan lómi lọ́wọ́ wa ní fún wa lómi mu kì í ṣe yẹn là ń sọ nǹkan tẹ́nìyẹn ní kápá lórí ẹnìyẹn ọ̀rọ̀ tá à ń sọ ti yé wa kì í ṣe irú àwọn yẹn là ń sọ tá à ń sọ níbi kéèyàn máa wò pé kéèyàn máa fi àwọn irú ẹlòmíì nìyí tó bá wà ní ìṣòro yìí ni ah, àbábá àwọn ọmọ ẹmọ sùn lọ́rùn ẹlòmí ìyá abiyamọ ọ̀run ẹmọ sùn ẹ̀mìká máa ń gbọ́ ní orin táwọn ọ̀nà sọ̀rọ̀ máa ń kọ abiyamọ ọ̀run subhanallah àgbólórin kan ní bàbá àtàwọn míì abiyamọ hmm? ó dẹ̀ wà ní gbàgbọ́ àwọn yorùbá náà náà abiyamọ o ẹ bá gbọ́ orin rẹ̀ abiyamọ ọ̀run hmm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n bá pe abiyamọ ọ̀run àbí èèyàn pe bàbá àbí ìyá àbó lọ sójú orí wọn ìyẹn níbi tí wọ́n sin wọ́n sí bóyá ó pa díẹ̀ sí ni bágbò ló pa ni ànábì nílá akọ̀rọ̀ fìrìsà eléyìí mú yẹn ṣẹ̀ bọ̀ ẹlẹ́ẹ̀kejì fífi orí balẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hun fífi orí balẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hun ẹbọ ni ìbéèrè wa lè wáyé pé àwa tá a máa ń dọ̀bálẹ̀ àti tá nǹkan tó èsì ni pé ká má ṣe bẹ́ẹ̀ mọ́ èsì ni ká má ṣe bẹ́ẹ̀ mọ́ haram nínú ṣẹ̀ríà Islam kí èròǹgbà wa má jẹ́ pé à ń sin ẹni yẹn ṣùgbọ́n àtẹ̀fún kò bá ṣẹ̀ríà Islam hmm, torí hadith alábí wà lórí ẹjọ́ mi àmọ́ ṣàlàyé yẹn insha Allah ta'ala ẹlẹ́kẹta pípa ẹran ní orúkọ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hun a du ẹran àṣẹ bísmìlá nǹkan mìíràn lásán nígbà tá a fẹ́ du ẹran yẹn ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ẹran tí wọ́n pa láti bọ ifá ẹran tí wọ́n pa nígbà eégún tí wọ́n pa tí wọ́n fi ṣe ògún gbọ́dọ̀ pa jáde ẹ̀nìyàn tẹ́lẹ̀ mùsùlùmí yìí jẹ́ àbí màálù tí wọ́n pa tí wọ́n fi ṣètùtù nílùú ẹ̀rí pa àwọn ìlú míì wọ́n ní wọ́n ń ṣètùtù wàhálà kan ṣẹlẹ̀ irú ọ̀rọ̀ ọ̀gbà tí èyí tó ń lọ lọ́wọ́ nàìjíríà báyà bí ńlẹ̀ yorùbá pẹ́ pa màálù dúdú ẹ pa funfun kẹ́ fi ṣètùtù irú àwọn ẹran yẹn à jẹ́ wọ́n bá dárúkọ ẹlòmíì yàtọ̀ sí Allah tí wọ́n dá sí bẹ́ẹ̀ ni tí wọ́n bá dárúkọ ẹlòmíì tí wọ́n bá dákọ ọlọ́run sí gangan ṣùgbọ́n apá nítorí nǹkan mi yàtọ̀ sọ́lọ́run kìí pé nítorí pé a fẹ́ jẹ́ o apá láti fi wá yọnú àwọn míì ìyọlẹ wọn ni ẹ lọ fàgbò ẹbí rúbọ tó o bá ṣe bísíní láìsí àlè jẹ pípa ẹran ní orúkọ ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin ṣíṣe ìlérí tàbí jíjẹ́ ẹ̀jẹ́ fún ẹlòmíì yàtọ̀ sí Allah eléyìí máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn bá lọ síbi ọ̀ṣun òṣogbo àbó lọ síbi òkè kan àbó lọ sí ọ̀dọ̀ òṣà kan yóò wá ṣe ìlérí pé ọmọ lòun wá tóun bá ti rọmọ òun wá fákùkọ kan òun fi dúpẹ́ wọ́n dẹ̀ lè sọ fẹ́ lómìn àmọ́ o ní wá èyí bá ti bọ́ sí o ìgbín kan ló fi wá dúpẹ́ nítorí ọ tí o bá lọ ṣèlérí tàbí èèyàn lọ jẹ́jẹ́ fẹ́ lómìn yàtọ̀ sọ́lọ́run ó níní ìrètí tàbí ìgbẹ́kẹ̀lé sí ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹfà nírètí àbí ìgbẹ́kẹ̀lé pé ẹnìkan ló lè ṣe eléyìí kó àwọn ọ̀nà sọ̀rọ̀ sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà ó kó wa sínú táwọn rò pé bàbá kan ló lè gbà wá là hmm, débi pé tó wáyé pé bàbá yẹn ti kú ẹlòmíì àkàní bàbá báyìí wà láyé ni ìyá báyìí ò lè jẹun kò bọ́ sí i bíbẹ̀rù tàbí níní ìfẹ́ sí ẹlòmíì débi títàpá sí àṣẹ ọlọ́run ọlọ́run bá kó ṣàánú wa ó torí náà àwọn nǹkan wọ̀nyí akànmú wá ní ṣókí ni àwọn ẹ̀rí ẹ̀ wà ní Quran nítorí àsìkò ni ò jẹ́ kí n máa mú àwọn ááyà wá nínú alukur'an láti ṣàlàyé kí ni ìpìlẹ̀ ẹbọ ìpìlẹ̀ ẹbọ òun náà ni nígbà àwọn akíkanjú tàbí olókìkí èèyàn kan bá kú àwọn èèyàn á máa ṣèrántí rẹ wọ́n máa ṣèrántí àbí kán máa ṣèrántí wọn nítorí iyì tó ń tọ̀ ní ní ọwọ́ wọn gbà yí ẹ̀ àwọn míì á sì tún máa bẹ̀rù àwọn òkú wọ́n tún máa bẹ̀rù òkú ẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó wà láyé hmm, wọ́n ṣe ń bẹ̀rù ẹ̀ nígbà tó wà láyé wọ́n tún máa bẹ̀rù ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni wọ́n á máa ké pe àwọn wọ̀nyí tí wọ́n bá ní ìṣòro tàbí wàhálà kankan gẹ́gẹ́ bí ẹ̀rí aya ní tàbí ẹ̀rọ kọfẹ́ tàbí ẹ̀rọ ọmọ bí tàbí wọ́n bá ń bí àbíkú tàbí wọ́n bá ń ṣàìsàn tàbí wọn ò bá rí iṣẹ́ tàbí wọn ò rí lọ síwájú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn akíkanjú tàbí olókìkí èèyàn táwọn èyí ni wọ́n ti lọ ni wọ́n ti lọ nílẹ̀ Yorùbá táwọn èèyàn sì wá sọ wọ́n di àwọn òrìṣà tí wọ́n ń bọ lóde òní àpẹẹrẹ àwọn òrìṣà bẹ́ẹ̀ ni Ṣàngó hmm, Ọbàtálá Yemọja Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn ń bọ ọlọ́run ọba àlekíọ́lá sọ fún wa nínú sọ́rọ́tù Nuh nínú alukur'an sura seventy one nínú kur'an ọlọ́run ní inna arsalna sura seventy one aya one inna arsalna nuhan ila qawmihi an anzir qawmaka min qabili an ya'tiyahum adhabun alim qala ya qawmi inni lakum nadhirun mubin. an i'budu Allaha wattaquhu wa ati'un ẹ̀rí ọlọ́run ní dájúdájú àwa la rán nóòhà ànábì nóòhà àwa la rán níṣẹ́ sí àwọn and à ń béèrè kọ ọmọ kà pé kìlọ̀ fún min qabl ànábì nóòhù sọ pé yá qaumi ẹ̀yin èèyàn mi inni lakum nadhirun mubin olùkìlọ̀ tó hàn gbangba ni mo jẹ́ fún yín kí ni mò ń sọ fún yín a ní lọ ẹ máa jọ́sìn fún Allah wàtàkù ẹbẹ̀rù rẹ̀ wà àti ìrùn mi tẹ bá ṣe bẹ́ẹ̀ olúwa wàyọ̀ àkírùkùn ìlà ayẹyẹ musamman yóò sì lọ lára bí àwọn àsìkò kan tí a ti sàmì síta àti mọ̀ lọ́dọ̀ ọlọ́run iná àjàlọ́lọ́ dájúdájú àsìkò ọlọ́run ìdájà tó bá ti lè dé láàyò akọ́r ẹnìkan ò lè lọ lára o báwo kò ń tún ta àdàmú tẹ́ bá lè mọ̀ ni. kí ni tó wá ń pè wọ́n tó sọ pé kí wọ́n máa jọ́sìn fún Allah nítorí pé wọ́n ń ṣe ẹbọ ni ó ń pè wọ́n kúrò níbi ẹbọ níbi ìmọ̀jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ní tó ṣẹlẹ̀ ni pé ní ìlú anábì nóòhù kí wọ́n tó bí òun ni o tó ti pẹ́ àwọn ẹni rẹ̀ kan wà ń bẹ̀ wọ́n jó lókìkí tí wọ́n sì kú nígbà tí wọ́n kú àwọn èèyàn wá ṣàìtọ́ ń gbé sí wọn lẹ́mìí pé ṣàìtọ́ ní kí wọ́n máa rántí wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí rántí wọn tó bá náà ṣe máa rántí àwọn tó ti lọ ẹ rántí pé ní ìsìn Awólọ́wọ̀ wọ́n máa ń ṣe annual lecture rẹ̀ títí di ìsìn báwọn náà ṣe bẹ̀rẹ̀ sí rántí wọn nìyẹn ìgbà tó yá ó sọ fún wọn pé ẹ mọ ẹ yàwòrán wọn ẹ mèrè wọn táwọn wádìí àwọn ààyè ibùjókòó àwọn èèyàn gẹ́gẹ́ bí ọjà lẹ́yìn táwọn èèyàn ti ń jókòó tó ń gbafẹ́ táwọn èèyàn bá ti ń rí èrè wọn tó ń ráwòrán wọn ń bẹ̀ wọ́n mọ̀ rántí pé àwọn ẹni rẹ̀ ni wọ́n lè máa kọ́ṣe wọ́n lè máa kọ́ṣe wọn wọ́n lè máa ṣe kí ni wọ́n lè máa kọ́ṣe wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ nu wọ́n bá mọ́ àwọn èèyàn kankan kì í bọ́ wọ́n gbà náà o kẹ́rẹ́kẹ́rẹ́ ìgbà tí wọ́n ní ah, àwọn ẹni rẹ̀ ní ìta bá bá wọn sọ̀rọ̀ wọ́n bá wa sọ fún ọlọ́run torí pọ́lọ́ nífẹ̀ẹ́ wọn pọ́lọ́ nífẹ̀ẹ́ wọn tí wọ́n bá bá wa sọ fún ọlọ́run tí ń dà wá láàmú ń bì ọlọ́run ọgbó gbọ́ ẹ̀rí ìgbàgbọ́ pé ká pe òkú bẹ̀rẹ̀ nìyẹn lẹ́ni tó jẹ́ pé kò sẹ́ni tó ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wa Adam Adam tó jẹ́ bàbá wa òun ọlọ́run ó mọ̀ pé àlè pẹ̀lú mi yàtọ̀ sí Allah ó sì kọ́ àwọn ọmọ rẹ̀ títí títí kó tó wá di àsìkò yìí díẹ̀ bí ọ̀rọ̀ ẹbọ ṣe bẹ̀rẹ̀ lọ́lọ́run wa Nuhu alayhi salam wá àwọn èèyàn

wọ́n ń tẹ̀lé tó wó rẹ̀ àtọmọ rẹ̀ kò lè lékún ní kinní kan fún àyàfàdánù àwọn èèyàn wá ń dé tẹ̀sánà bí ìnáwó wọ́n wá ní àyà 23 wa kọ́ọ̀lù àwọn èèyàn wá dáhùn pápá àwọn ọ̀tọ̀kùlú àwọn abẹnú gan àwọn sànmọ́rí látàdàrúnà àlèhàtàkùn ẹ mọ́ fáwọn òṣàyín sílẹ̀ o wà látàdàrúnà wàdà ẹ sì mọ́ ṣe fi òrìṣà wàdù sílẹ̀ ẹ̀rí wàdù wàlá sùwáà òrìṣà sùwáà ẹ má fi ilẹ̀ wàlá yàgùsà ẹ má fi yàgùsù sílẹ̀ wà yàrúkọ àti òṣà yàrúkọ wà nẹ́sọ̀rọ̀ àti nẹ́sọ̀rọ̀ mélòó ni wọ́n wàd sùwá yàgùs yàrúkọ nẹ́sọ̀rọ̀ àwọn òṣà márùn-ún àwọn èèyàn márààrún èèyàn ni wọ́n nígbà ayé wọn o gẹ́gẹ́ bó ṣe Yorùbá náà Ògún èèyàn ni torí àwọn yorùbá tí wọ́n bá kì í ní mo ṣàlàyé a mọ̀ pé èèyàn ni ẹ̀dá lòun náà hmm? ẹ̀rí òun náà ń jẹ ohun mu ohun ẹ̀wù wọ́n wọn sọ bẹ́ẹ̀ tí ó kankan hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ṣe ń sìn wọ́n nìyẹn wa kọ́ adọ́lù kàtìrọ̀ 24 wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà wala tazidi zalimina illa dalala bẹ́ẹ̀ sì ni wọ́n sì olúwa mọ́ sí ilé kìíní kankan kún fún àwọn alábòsí ju ìṣìnà lọ ọlọ́run ó ṣàánú wa níta fẹ́ lò mẹ́rin pé àwọn òòṣà tí wọ́n dákọ̀ ẹ̀ àbẹ́bí Nóhù ọlọ́run gbé dìde nítorí ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn èèyàn wọn ò gbọ́ títí títí sòrúrú ẹ̀ náà ni tòní ọ̀pọ̀lọpọ̀ náà ló ní ká padà Mm, ìyẹn tó tún gbayé kan ní ìsìn lórí lórí àwọn social media íńtánẹ́ẹ̀tì ní lórí social media Facebook ní èmi ní Instagram ní Twitter ní WhatsApp ní gbogbo ẹ̀ àwọn èèyàn tí ń pariwo yí pé a padà síṣẹ́ ń ṣe àwọn òòṣà yẹn ká lọ mọ́ bọ wọ́n ká lọ mọ́ sin ẹ̀dá tọ́lọ́n dábì tiwa ọlọ́run kò ṣàánú wa ìyẹn ṣókí tá a fẹ́ sọ nípa ẹbọ ń kí wá ẹbọ ṣíṣe nínú sharia Islam ìdájọ́ ẹbọ àkọ́kọ́ ẹbọ ṣíṣe jẹ́ àbòsí tó tóbi jùlọ ẹbọ ṣíṣe ṣe ó jẹ́ àbòsí tó tóbi jùlọ hmm. nítorí pé ẹlẹ́bọ ti gbé ẹ̀tọ́ ti Ọlọ́run adẹ́dá fún ẹ̀dá bíi tiẹ̀ Allahu Ta'ala sọ fún wa nínú Suratu Luqman sura 31 náírà 13 ọlọ́ni iná ṣíríkà ẹ̀rí ẹbọ lazulumun azim àbòsí tó tóbi jùlọ ni wàzulumu wà wádùú ṣéyì fi ọ̀gọ́ ìrìnà ọ̀bẹ́ ì ń bá ń pè lábòsí ni ká gbé nǹkan kan síbi tí ò tọ́ sí ẹ̀tọ́ kásìn ẹ̀tọ́ ìjọsìn Allah ló torí pé òun ládẹ́dà kò sẹ́nìkan kan tó já dẹ́dà ju Allah lọ àwa fún ẹ̀dá tọ́lọ́run bá dá àbòsí gidi ni òun ló sì tóbi jù nínú àbòsí faman abada ghayra Allahi faqad wada'a al-ibadata fi ghayri mawdi'iha wa sarrafaha li ghayri mustahiqiha wa dhalika a'zamu adh-dhulm ẹ̀rí ẹ bá lọ sí nǹkan míì yàtọ̀ sí Allah Ta'ala ó ti tó gbé ìjọsìn fún sí nǹkan míì ó ti gbé ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn tó jẹ́ adẹ́dà fún ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ilé ìfìjàbòsí tó ga jù alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì Allah Ta'ala ẹlẹ́dà wa kò ní fi orí jin ẹnikẹ́ni tó bá kú sínú ẹbọ ṣíṣe tábà wo sura four aya eh, forty eight suratul nisa Allah Ta'ala ni innahu astafula inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika dájúdájú Allah Ta'ala kò ní foríjì kò ní ṣàforíjì yín pé a wá orogún pẹ̀lú ẹ̀ aṣẹbọ pẹ̀lú ẹ̀ àmọ́ o yàtúrò máa dún nàdá àlìkalẹ̀mọ̀ yẹ̀ṣà a máa ṣàforíjì fún un tó bá yàtọ̀ sí ẹ̀bọ fún ẹni tó fẹ́ tó bá fẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé téèyàn bá ṣẹbọ tó fi kú tí ò tú bá kò sí rètí àforíjì kankan fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ní foríjì nítorí ó wí ẹni ó rí ó jẹ́ àmọ́ tó wá gbé ẹ̀ṣẹ̀ míì ló ṣẹ̀ tó fi kú tí ò wá tún bá ní ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run lè foríjì ó sì lè jẹ́ níyà rẹ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́bọ kò sírètí àforíjì kankan àyàfi tó bá tún bá tó ronúkúwàdà kú òun ẹbọ yẹn kó tó lọ ẹlẹ́ẹ̀kẹta ti di èèwọ̀ fún ẹlẹ́bọ ń ta sọ lẹ́lẹ́ẹ̀kejì yẹn tábà wọnú àyà 72 ọlọ́run ní innahu man yushrik billah dájúdájú ẹ tó bá ṣe ẹbọ pẹ̀lú Allah faqad harrama Allahu dájúdájú Allah ò ti ṣe àlìjánà léèwọ̀ fún wa ma'wa'un nar ibùdé sí rẹ̀ nínú náà wà máa lè dọ́ọ̀lì mìíràn mìíràn kò sì ní sí kankan fún àwọn alábòsí àwọn ẹlẹ́ẹ̀kẹrin ẹbọ ṣíṣe a máa gbogbo iṣẹ́ mùsùlùmí jẹ́ pátápátá gbogbo iṣẹ́ tó yàn ti ṣe ìrun tó ti kí ni àwẹ̀ tó ti gbà ni ájì tó ti lọ ni zàká tó ti ṣe ni ìtọrẹ àánú tó ṣe ni wáàsí kan tó ṣe rí níjọ́ tó bá ti lè ṣe bọ́ pínrín báyìí wàláhì gbogbo iṣẹ́ yẹn ti bàjẹ́ pátápátá tábàwo inú súra six aya eighty eight súra ẹlẹ́ẹ̀kẹfà aya ẹlẹ́ẹ̀kejìdínní àádọ́rùn-ún súrọ́tò àníhàm ọlọ́ni wàláhì àṣọ̀rọ́kù. wọ́lọ́ àṣírọ́kù tí wọ́n bá ṣe ẹbọ làhábìtọ̀ á ní ó mọ̀kànù yàmẹ̀ lónìí tí wọ́n bá ṣe ẹbọ gbòrògbòdìyé tí gbogbo bá ṣe ẹbọ gbogbo ṣe wọn pátápátá ló ti bàjẹ́ ọlọ́run sọ fún Muhammad alihi wa alihi wa sallam nínú sura 39 aya 65 sura ẹlẹ́ẹ̀kọkàndínlógójì aya sọ́ọ̀tù nìyẹn ọlọ́ni walakọ́dí uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluk wa la takunanna minal khasirin ti 6 tí mo ń sọ yẹn aya 88 ọ̀rọ̀ kan lọ́lọ́run ọba ń bẹ ọlọ́run sọ̀rọ̀ ló ń sọ astafula ó ń sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti kọjá ni ọlọ́run Allahu ta'ala ó ń sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ tó kọjá láti àyà ìtìtìrì ọlọ́run wa tílíkà hujjatuna eléyìí ni ìdí ọ̀rọ̀ tiwa o àlàyé ọ̀wà rèé o eléyìí ni àtẹ̀yìn náà ha ẹ̀rí níta fún Ibrahim anabi Ismail a Ibrahim alakọ́ọ̀mì ìyí lórí àwọn èèyàn rẹ̀ narfa udaroja ati mannasha àgbẹ̀ tó bá wà ga ní ti ipò inna rabbaka hakimun alim dájú olúwa rẹ̀ ọ̀jọ̀gbọ́n ni o alimun olùmọ̀ ni o. wàhábẹ̀nà láhù awá fún ànábì ibrahim ní ishaq wà yakub àti yakub kullan hadaina gbogbo wọn pátápátá àtọ́kọ̀ kan wọn sọ́nà wà nuhan àtàlábì nuhu hadaina afọ̀nàmọ́ náà ní kọ́bìlì ṣáájú wà mí nítorí ìyá ti àtàwọn àrọ́mọdọ́mọ ànábì nuhu nínú wọn ní kíni dáhùd ànábì dáhùd wa Suleiman wa Ayub wa Yusuf wa Musa wa Haruna gba àwọn ànábì Ọlọ́run tá ń dákọ̀ yìí wa kadhalika najzil muhsinin báyìí la ṣe ń san ẹ̀san fún àwọn ẹni rẹ̀ aya 85 Ọlọ́run ní wa Zakariya Ọlọ́run tó dákẹ́ tó dárúkọ àwọn ànábì Ọlọ́run wa Zakariya wa Yahya wa Inza, wa Liyasa àwọn ànábì Ọlọ́run ni wọ́n kullun minas salihin gbogbo wọn pátánù ẹni rẹ̀ ni wọ́n bẹ ni wọ́n wà Ọlọ́run tó tẹ̀síwájú aya 86 wa Ismaila wa Liyasa'a ismail yasa wa yunus wa luto àtànábì yunus àtànábì lut wa kúlà ọ̀kọ̀ọ̀kan gbogbo wọn pátápátá fàdọ́lìnà àlàlà àlàmì aṣáájú lọ fún wọn lórí àwọn ẹ̀dá wà mí náà bá yìí àtinú àwọn bàbá wọn wà torí yá ti màtàwọn àrọ́mọdọ́mọ wọn pẹ̀lú wà ìkọ́ àníhìn màtàwọn arákùnrin wọn wàjìtàbàyìnáhùn a ṣà wọ́n lẹ́ṣà wà àdèyìnáhùn a sì atọ́ wọn sọ́nà àfọ̀nàmọ́ wọn ìlà mustaqim sí ojú ọ̀nà kan tó tọ́ ọlọ́ni dáàlìkà húdà eléyìí ni ìtọ́sọ́nà ti Allah ìtọ́sọ́nà tọ́lọ́hùn yáàdì ìbí ìmọ̀ ìyàṣà ó máa ń fi ń tọ́ ẹni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ sọ́nà wọ́lọ́ aṣọ́rọ́kù ẹwà òfìta káyà ẹ̀ kò yé gbogbo àwọn táwa látorí ànábì Ibrahim gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba àbíyá wa rusul tá a ti dákọ̀ ẹ̀ àwọn ànábì àwọn òjíṣẹ́ yìí wàhálà ò aṣọ̀rọ̀kù ọlọ́run tí wọ́n bá lọ subhanallah ìdán kankan pọ̀ mọ́ lọ́run tí wọ́n bá lọ ṣẹbọ pínrín tí wọ́n lọ dá nǹkan kan pọ̀ mọ́ lọ́hùn bí wọ́n ṣe nípò tó tí wọ́n káńkà tó yìí làhábìtọ̀ àní òun máa kánú yà àmàlù gbogbo nǹkan tí wọ́n ṣe pátá mọ́ kánú yà àmàlù tí wọ́n ti ṣe níṣẹ́ ìran tí wọ́n ti kí àwẹ̀ tí wọ́n ti gbà àsìkáàrù tí wọ́n ti ṣe ìbádà tí wọ́n ti ṣe òru tí wọ́n ti jí tí wọ́n ti yan náfìlà hajj tí wọ́n ti ṣe torí báwọn ànábì ọlọ́run náà ṣe hajj o mọ́ṣáláṣí kan bẹ ní maka tá à pè ní masjid al-khaif ànábì ni, kò dín ní àádọ́rin àwọn ànábì ọlọ́run seventy tó yan náfìlà ní mọ́ṣáláṣí yẹn kò jìnnà sí jamarot ibi táwọn máa ń sọ táǹsọ̀ pàṣẹ táǹyẹ̀ ànábì sọ nípa mọ́ṣáláṣí yẹn tá ń pè ní alkhoif wípé kò dín ní àwọn ànábì ọlọ́run tí ò tó nǹka àwọn ò dín ní àádọ́rin seventy ni wọ́n ti wá yan náà fìlà ńbẹ̀ tí wọ́n máa ń wá sí hajj so kí la kàn lò ń bẹ̀ ẹ̀rí pátá ni ànábì Ibrahim lọ́nà ti ní kó pèpè sí hajj àwọn ànábì tó tẹ̀lé gbogbo wọn ló ń ṣe kí la wá fẹ́ lò ń bẹ̀ ànábì ọlọ́run wá ń sọ kúránì bí wọ́n ṣe kàǹkà tó wọ́n jẹ́ ni àpọ́nlé tó yìí táwọn gan bá ṣẹ bọ̀ tí wọ́n bá da nǹkan kan pọ̀ mọ́lọ̀ gbogbo iṣẹ́ wọn ni yóò bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹbú wa ni wọ̀ sóòótọ́ ànábì ọlọ́run tó fi sọ́ka ah, ẹbọ ọlọ́run ní béèrè lọ́wọ́ àwọn. àyà tó mú wa ń kà zumar thirty nine àyà fifty five tí mò ń kà lẹ́ẹ̀kan òun ọlọ́run hmm, wa ní wàlàkọ́dì òhìyà dájúdájú àtìránṣẹ́ sí rẹ̀ wàhálà lẹ́dínà min public àtàwọn òjíṣẹ́ tó ṣáájú rẹ̀ la'in aṣọ́rọ́kìtà subhanallah la'in aṣọ́rọ́kìtà wípé tẹ́ bá lè ṣe ẹbọ kan tẹ́ bá lè ṣe pínrín làyà àbàtọ́nà àmàlókù gbogbo ṣẹ́rin rẹ̀ ni ó bàjẹ́ pátápátá gbogbo iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́ ní ànábì gangan lọ́lọ́run sọ fún un tánàbì tó bá lè ṣe bọ́ àti sọ fáwọn tó ṣáájú ìwọ náà tó ń sọ fún ọ láyé àgbàtọ́ nà àmàlù kí iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ tó bá da nǹkan kan pọ̀ mọ́lọ́run wà látàkù náà mìíràn lè xọ́ sílé láì síyè méjì ó sì di ọ̀kan nínú àwọn ẹni òfò nígbà tọ́lọ́run lè sọ fánàbì láì pé tó bá da nǹkan kan pọ̀ mọ́lọ́run tani wọ́ ẹlẹ́ẹ̀karùn-ún ṣíṣe àdúrà fún tàbí kíkí ìrun sí lára tàbí dídúró sí ibi sàárè ẹlẹ́bọ ti di èèwọ̀ fún mùsùlùmí ọlọ́ọba ó sọ fún ànábìwa Muhammad sallallahu alaihi wasallam sura 9 aya aya 84 sí 85 insha Allah sura 9 láti suratu Tawbah sọ́lọ́tù táọ́bà nìyẹn súrà ẹlẹ́ẹ̀kẹsàn-án àyà ẹlẹ́ẹ̀kẹrìnléní ọgọ́rin sí ẹlẹ́ẹ̀karùndínní àádọ́rùn nine àyà eighty four two eighty five ń béèrè tó pọ̀ nípa ọ̀rọ̀ yìí ni ìyá àwọn nàṣọ́rọ́ ni sáwọn wà ní lọ bí ìsìnkú ni sáwọn ò lọ sínú ṣọ́ọ̀ṣì ni ọlọ́run ni ọlọ́run ẹni àpò gbọ́dọ̀ kírun sí ẹnì kankan lára nù wọn tí ó bá kú láéláé wà lẹ́ẹ̀tẹ̀kùn àlẹ́ kọ̀bìrìhì èyí ò nìkan kọ́ ó gbọ́dọ̀ dúró síbi sàárè rẹ̀ ibi tí wọ́n ti fẹ́ sin ò gbọ́dọ̀ débẹ̀ rárá iná òǹkàfàrò òbílà nítorí pé àwọn náà ti ṣe àìgbàgbọ́ sọ́lọ́run wárọ̀sù rí àtòjíṣẹ́ wà náà tù wọ́n sì kú wà fún fáàsìkò nígbà tí wọ́n jẹ́ pòkì wọ́n jẹ́ arúfin tí wọ́n jẹ́ olùtakòtò lọ́hùn ọlọ́run wa ni ó ṣeé ṣe ńgbà míì ẹni tó kú tó jẹ́ kèfèrí tó jẹ́ lẹ́bọ yìí ó lè jọba àlú ni wọ́n ní kí mọ́mù náà wá ṣàdúrà bí òkú ẹ̀ ó lè jẹ́ gọ́vnà ni ó lè jẹ́ pírẹsidẹ́ǹtì ó lè jẹ́ olóyè ó lè jẹ́ mọ́tìmílọ́níà ọlọ́ni wà látọ̀ òjèdìkà àmọ̀wá lòhùn má ṣe jẹ́ kí àwọn ọ̀rọ̀ tí wọ́n ní wa àwòlẹ́ àdùnmọ̀ àtàwọn ọmọ tí wọ́n bí ó ṣeé ṣe kọ́ mọ́ rẹ̀ kó jẹ́ èèyàn ńlá ló wá pe ìmáàmù bẹ́ẹ̀ máa bọ́ mi òkú bàbá òun tá a sì mọ̀ pẹ́lẹ́ bọ́ bàbá òun ó ń ṣẹgbẹ́ ìmùlẹ̀ àmọ́ ó kílẹ̀ àti pé tó pamọ́ ó jẹ́ tó ń kọ́ pé olúwa state ó gbogbo wa la rí ọlọ́ọ̀ni àwọn ọmọ ẹ̀wá kàǹkà ojú pa ń bẹ̀ ọlọ́ọ̀ni méjì ò jọ lójú innama yuridu Allah ọba gbà lérò dájúdájú ni àyù àbíbá òǹbí à láti jẹ wọ́n níyà fi dúníà láyé wàtàzà akọ àrùn fúsùn wàhùn kàfìrún kí ẹ̀mí wọn lè jáde nígbà tí wọ́n wà láláì gbàgbọ́ ọlọ́run kò ṣàánú wa kí la fàyọ nù yẹn pé téèyàn bá jẹlẹ́bọ tó bá kú ó tún ti dèèwọ̀ fáwọn mùsùlùmí láti ṣàdúrà fúnrú ẹni bẹ́ẹ̀ ó di èèwọ̀ láti kírun sí i lára ó sì ti di èèwọ̀ láti dúró níbi sàárè rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ náà ni ó ṣe kí ni òní oṣù insha Allahu ta'ala a máa tẹ̀síwájú tó bá ti di ọ̀la lórí hadithi tí anábìwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé àtàní Jibril fàbàṣárọ́ni annahu mamata la yushriku billahi shay'a dakhala al-janna mọ̀lẹ́kà Jibril dé wá bá mi ó sì fún mi ní ròdùnú pé dájúdájú ẹni tó bá kú tí ò ṣẹbọ pẹ̀lú ọlọ́run rárá yóò wọ àlìjẹ́nà ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́nà mọ́ ṣe wá lọ́mọ náà èyí tá a wí ọlọ́mọṣẹ́ níbàlẹ́jọ aburú fẹ́ni kọ̀ọ̀kan wa àtàwọn àtẹ̀yìn yábà nàbí wọlé ọlá yábà nàbí wọlé ọlá mọ̀jà wà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.